You're welcome to Adekunle Chambers. Wà Amen. Wabimo. Amen. Ajuma, Àmín. Àjọ máa yọ In Jesus name I pray. Kí ló kọ́ PA pẹ̀lú oògùn tó ń lo àti pé báwo ni PA ṣe mọ̀ pé òun lóògùn lé? Kí ló dé? Kí ni mímì yẹn? You are my PA now. Why are you trying to kiss me? And I'm doing my job, sir. Allow me. I think there is something about that girl. Ó yẹ ká ṣe ìwádìí. She knows too much about you. She's just paying attention to details. Oh, yẹ kó pay attention to details about her bedroom affairs too. Sorry, èmi àtẹ̀yìn ni mo fẹ́. Give it to me. Crazy girl, you are, you are, you are, you are, you are insane. Ṣé ọkọ mi nìkan ló wà láyé ni? Òun nìkan lọkùnrin tó mú mi. Èmi lè sùn bí tèmi, problem. Àtẹ̀mí náà sá, mo lè bá yín sùn tí ẹ̀yin ò bá lè drive mi èmi lè ra ìjìyàn. sack that girl. ẹ ṣọ́ ara yín. Coming soon on Yorubawood. kọ̀ sá o. ẹ pẹ̀lẹ́ sà ẹ sà. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ wa ẹ pẹ̀lẹ́ o ẹ yes this is my house. Ay, palama. Okay. Okay. Come in. So this is my smaller board. Yeah. Wow. Kitty. You like it? this is amazing. Thank you. She, uh, make yourself comfortable. You know, I still can't find the right words to describe this. Otito, kini can offer you? Do you want wine or juice? Anything. Anything. Um, when were you like would drink my life, juice? Oh. oh, <laughs> <laughs> guess right. We'll try. I'll get it. Okay. But if I tell you that I like something than just. Oh. Mm-hmm. ń ṣẹlẹ̀ níbà ló ṣì wà. ọ̀hún àǹtí mi mò ń dúró de o ẹnu rẹ ti kù wọ́n kàn wọ́n bí kébí dẹ̀ ń pààyàn. Ah. Ah, by this time ó ṣì ń dúró anyway mi lọ́nu lé ń tèmi o. Ah, Bọ́lá báwo ni látàárọ̀ kí mo ní gist fún ẹ mm. tó bá rí bọ́bọ́ yìí tó bá rí bọ̀bọ̀ yìí ah, hmm. tó bá ń gbọ́ complete package bọ̀bọ̀ yìí gangan ló ń jẹ bẹ́ẹ̀. ẹ̀ẹ́n gist mi I can't wait. ọ̀dẹ̀ mi tún nà mú mẹ́yẹ̀ bọ̀ lápò now listen good look. check. well. check check. ah bedroom skills. Hey, eh, check check check check check check. spender. check check check check. ó ti tó. ah ah kí ló tún kù. you know i can go on and on mo lè ah. continue láti máa sọ because this guy is everything. really. yes ṣé mo pe mansion òṣèlẹ́gbẹ̀ building. yes this guy lives in a mansion. wow the house is magnificent. wow èdè pòyìnbó gan lẹ fi ẹmọ tẹbi sọ eléyìí á jẹ́ pé ó tóbi lóòótọ́. ó bàjẹ́ kó máa ń ṣe bí idiot gbà mí èmi ni mò ń lo ìbò sómi kí n sọ ìbò tẹ́lẹ̀. ó ń ṣeré ni náà. náà fìyẹn lẹ̀ ṣòwe tí bò bọ̀ yìí tó bá kọ̀ lọ ṣe pé ó kọ̀ ní pé òun máa fẹ́ in fact tí bọ̀bọ̀ ìbá fẹ́ mi mm-hmm. ṣé gbogbo rubbish pé à ń dààmú lórí nǹkan kan kò sí kankan à ń try láti get gbogbo ẹ̀ máa kúrò a máa máa gbádùn máa flẹ́jọ nínú ọlá àti ọlà ni. ẹ lóòótọ́ ni but ṣé bẹ́ẹ̀ ṣe pàdé nìyí ẹ̀dẹ̀ tí sáré sọ̀rọ̀ nípa marriage ṣé bó ṣe máa yá lọ nìyẹn ni. Hmm, bó ṣe máa ń fò nìyẹn ni owó ṣe kí n ronú ahead but you man ń ronú ahead ni mo sọ fún yín pé this guy has everything this guy is good looking he is a spender bọ̀bọ̀ yìí To bá fẹ́ mi. Ah. Bọ́lá, you are going to be living in wealth. I'm so happy. Lóòótọ́ ni tí kò bá fẹ́ yín ká. Come again. Money, tea, tí tea, tí Oh Ogo, my landing ó ṣe jẹ́ pé negativity máa ń bẹ báyìí ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu ẹ̀ wọ́n sọ̀kan tó ń dùn mọ́ mi nú ikọ́ tó ń múnú mi dùn òun sọ fún mi pé tí bọ̀bọ̀ Yorùbá fẹ́ mi kọ́. are you not. ah mo kàn ń sọ tèmi. mo kàn ń sọ tèmi. wọ́n ṣì dànù kúrò bíbá ẹ̀ rí bó ṣe dàbí egbèrè dídí ni òṣì tí bọ̀bọ̀ Yorùbá fẹ́ mi kọ́. tí bọ̀bọ̀ yẹ gẹ́gẹ́ yan èmi tiẹ̀ ni mo ṣe

You create in your own storm and then get mad when it rains. I remember what you do today becomes stories. ti fìgbà kan ló bá rí àwọn bọ́ìsì tó ń bẹ nígboro wá ń sọ ẹ̀ dàpẹ̀rajà ṣẹ́. Watch what you do, be of good cause, an undisciplined mind. Hello? Ẹ káàsán. Mami mú wa òkè ẹṣẹ́, kí lẹ̀ ń pè mí fún? Mo ní kí lẹ̀ ń pè mo ti ní kí ayé máa pè mí mọ́ ẹ fẹ́ wá kí mi, kí lẹ̀ ń kí kí ló ń ṣe mí tẹ̀ ń kí mi? Ṣé ẹ mọ̀ pé àsìkò iṣẹ́ la wà ní ṣé ìníjọ Sunday lójú yín? Ẹ̀wẹ̀ máa já yín dànù lórí fóònù. Mo ti ní kí ẹ má máa pè mí tẹ́ tẹ́ bá nídìí kan ẹ pè mí bọ̀ tẹ́ bá nídìí kan ẹ kàn má ẹ má kí mi mú wa òkè ẹ má kí mi. Mo ń drive lọ ẹ má yẹ kán mú màá bá yín sọ̀rọ̀ létà mo What's up? You okay? I'll call me. Welcome. No, nothing more. Nǹkan tó ṣe é smells nice. <laughs> báwo ni ṣọwọ́ kẹ. Uh, uh, fine but a bit bored Oh, mọ̀ pé silly now but nísìnyí tó today. You know mi it dùn. but we ó yẹ kó mọ̀ pé ọmọkùnrin gbọ́dọ̀ ṣiṣẹ́ déédéé ká lè you tọ́jú your obìnrin. <laughs> babe mo the best sí favorite ẹ̀ṣẹ̀. So now, while you're freshening up and saying, then you come back and I'll set the table for you to hit. Yeah, but you know I wouldn't like to do that alone. Oh. Yeah, we should. I know that look. But I noticed you so much. I know. Ah, babe. What? Let me help you with your No, leave it there. You sure? Yeah, I'm sure. Ha! Ha! Baby, I ah! I know. I know. I know. I know. I know. I know. I know. I know. I know. I know. I love you, baby. Kini Yeah. So make extra copies. Ká náà lè ní duplicate Okay. But ẹni, ṣé bí mo ti ń wọ̀n ní pípé múra báyìí wá síbi iṣẹ́ mọ́? irú ìjàmbá wo ni skẹ́ẹ̀tì ń ṣe fún yóga. wọ́n bí mi ṣé o mọ̀ pé tó bá múra báyìí tí bá rí ẹ bíbá tó ń sọ fún mi pé ọ̀gá o iṣẹ́ ti tán ẹ tilẹ̀kùn ká máa lọlé. kẹ́ẹ̀dẹ̀ fọ̀rọ̀ lẹ̀ kẹ́ ẹ ṣe ìjàmbá tí skẹ́ẹ̀tì fẹ́ kẹ́ ṣe. ṣé lóòótọ́ ṣó lè ṣe fẹ́bọ̀ kan fún mi. bá mi tilẹ̀kùn yẹn. some words of wisdom for you. You creating your own storm and then get mad when it rains. I remember what you do today becomes story tomorrow. ìwọ alright we go talk later now o ṣe gan bye. darling. Yes. mo fẹ́ bi ẹ́ nǹkankan. kí ni ẹ. èmi àti ẹ ti ń fẹ́ rántí á tó bí ọ̀sẹ̀ bíi èmi ò mọ two months if i'm not mistaken. two months. Yeah. really níṣòro so ó ti two months sẹ́mi àti eighteen dates wow wow wow wow wow mi wọ tó to mi wọ <laughs> mi More. Eh. two months but láti ìgbà tí a ti ń like oh ever mention pé o fẹ́ introduce me some family i'm your parent. hey babe really. Yeah. Debbie jọ ma, ma, má dé level yẹn ṣùgbọ́n kan tíyàn bá wà lọ́jà tó ń ra ọjà lọ́wọ́ ọjà tó ń rà ló ń kọjú mọ́ o kì í ṣe ariwo ọjà you have no business with my family okay. Now you're acting like you're not ready to be committed. Really? Yeah. Okay, well, we're committed, Abby. Of course. Oh, that's so wonderful. <laughs> you know, I've been thinking about this. Why not let us take this to the next level? Can you stop? What are you taking to what level? Oh, funny girl. kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin náà torí ọdún báwo ni mi much. I just thought like we. no no so call me not this one. I'm taking it to another level. Báwo la bẹ̀rẹ̀ rubbish. Babajide. You creating your own storm and then get mad when it rains. Remember what you do today becomes story tomorrow. Tomorrow. Kí wọ́n tún bá wọn ní anything ṣe papọ̀. Wọ́n ti ń béèrè wedding date, wọ́n ti ń béèrè family. They wanna know everything about you. Ta ló sọ pé mo fẹ́ fẹ́? I think it's high time to mo máa terminate fling appointment mo ní pẹ̀lú ẹ̀. Abẹ́bẹ̀ ló bẹ̀ẹ́. tóró ń bọ̀ wá dọ̀la mm. àkísà tẹ́rí ẹ̀ ti fìgbà kan ló gbà rí. Ah, ẹ má bínú o this face looks so much familiar. really. ẹ ṣe Monica ẹsẹ̀ lẹ́ ń gbé ni. no but mo lọ́rẹ̀ẹ́ kan tó ń gbé ní ẹsẹ̀ tiẹ̀ tí mo máa lọ ń kì. oh bí abẹ ni mo sì máa ń rí. oh possible. Uh, oh, sorry ẹ má bínú o. You're so beautiful. Thank you. Yeah. Thank you. you mo èèyàn A rí welcome for má fún compliment? Thank you. Uh, I'd like to know you more. <sighs> um, What about a dinner date? Ah, uh, I'm a very busy person, you know. Well, but let's see how it goes. Let's see. Only ah, squeeze for time. Have your digits then? Yeah, sure. <laughs> sure you can put yours right here so that the bá pè me. ó máa ti gbé nọ́mbà yín jáde màá mọ̀ pé yín lè pè because i usually don't pick calls tí mi bá save sórí fóònù mi. When he trains. All right, thank you. Yeah, nice to meet you. I remember what you do today becomes story. Tomorrow, tomorrow, Kanamaya. Ó dà pé nǹkan ti ṣe àná for the past two hours mo ti ránṣẹ́ òun bọ̀ òun bọ̀ òun bọ̀ bẹ́ẹ̀ni ẹ sọ òkèlè ṣọ́ra o ṣọ́ra o just get out. àkísà tẹ̀rí ẹ ti fìgbà kan ló bá rí ọ̀rẹ́ mi tó máa ń disturb mi ọ̀tá wàá pè padà later. Like really? Tell them you're with Papa. <laughs> I know, right? Yeah. But one thing is that No, I'm not gonna break your fragile heart. <laughs> it's very fragile. I know I love you. Too. Where is she? why you have been ignoring my calls. I've been ignoring your calls? Yes, I have been. Chinyere ló wá fún ẹ You have to barge into my privacy without even knocking or giving me a call. Oh, you now have a privacy. Papa Babajide, you want any privacy nísìnyí Abby. Oh, Debbie, me or ráyè gbẹjọ bọ́tà dọ́sí tó fẹ́ máa bá mi Just get out of my house. Kim Jadi, Right now. Kí Jadi, because of this. What, Bitch! You better watch your talk. You're a So mind what you say to me. Bibeko, I'll beat you blue black. Please. Babajide, now listen. I won't stand here. I mean, I won't watch him treat me like a nonentity. Then you get out of my house. No, not us be cock. Oh, my darling, no. No, not us be cock. No, I'm not leaving. Get out of my house. Chine, yeah, best him. Get out! Get, out! Get the fuck out! Get out of my house! Ah! I mean, such, such, such disrespect! No, get your back, you go now. She doesn't know me from anyone. woman from and to marry me at a time short. Òun ni torí ẹ̀ gangan ni mo ṣe sọ fún pé mi ò ṣe. Tani imbecile láàrin àti. Ṣé. that's why mi sọ pé mi ò ṣe mọ́ kò lẹ́kọ̀ọ́ orí yàwọn yàwọn ìfẹ́ mu wọn pé ìjọ sí mo ask help kan fà ẹ́ kí ni mo rọ. Ewu ẹ̀sẹ̀ wa wa o o wa bẹ̀ wa my soul. No I'm sorry babe. Kìnìmáyọ̀ tóró ń bọ̀ wá dọ̀la. Àkísà hmm, tẹ́rí ẹ ti fìgbà kan ló gbà rí àwọn bọ́ìsì tó ń bẹ nígboro wá ń sọ ẹ dàpẹ̀rẹ̀ àjà ṣẹ́. jíde bàbá jíde bàbá jíde ikọ̀ tó ṣe yóò dá o ikọ̀ tó ṣe yóò dá o ó ti tó o ẹ́. bàbá jíde bàbá jíde bàbá jíde bàbá jíde ó dùn mí ó dùn mí tán. àǹtí mi ó ti tó ah ó ti tó ẹ ayé ìgbà kan lobìnrin máa ń sunkún torí ọkùnrin ayé ìsìn yẹn á máa jára yín ni o ah. Only understand why tó ṣe so gbẹ́ ìdá ṣé èmi tó jẹ́ pé mo ti píṣọ ara mi ni pé èmi ni máa jẹ́ ìyàwó ilé bàbá jíde ó kò lò mí bẹ́ẹ̀ ọkùnrin fi mí lẹ̀. àǹtí wọn ti tó ẹ bọ̀yìn náà ẹ kò kù o a kò tẹ́ pé ẹ rí any traces of playboy lára ẹni náà ni. báwo mo ṣe fẹ́ mọ̀ báwo mo ṣe fẹ́ mọ̀ i don't he love me now i don't he love me ṣọba kan sórí ni ṣọba kan sórí ni kò kò pé mi mọ́ kò bí kíkọ́ lé mi mọ́ o ti blọ́ọ̀kì kò fẹ́ rí mi mọ́ after tó ti lù mí nílòkulò èyí tẹ̀ ń tẹnu mọ́ ìlòkulò yìí o ah ó dá mi lójú pé bọ̀dá yẹn á ti lò tó one thousand rounds lára yín. àmọ́ hmm, ṣẹ̀dẹ̀ mọ́ pé mo kìlọ̀ fún yín o mo sọ fún yín pé kẹ́ má fọkàn sí o. jọ̀tọ̀ yọ lọ bọ́lá ṣe lè ṣe bí fífẹ́ kọ́ṣọ́ kọ́ lè gbẹ́nu sọ́ọ̀bù ṣe lè gbẹ́nu sọ́ọ̀bù fún wa mídìí torí mo lè fi bàtà bá tiẹ̀ jẹ́ mo lè fi bàtà nu ẹ pa kí ni gbogbo ṣì ń nà ó olólùmọ bóyá negativity òṣì tó jáde lẹ́nu ẹ láti dé wá olóba gbogbo kan báyìí jẹ. má bínú ẹ̀mí ṣàpọ̀ ni mo lò yín bí omi òjò. Ah, ṣó ìyá wèrè ni tó bá mọ̀ kó o lè kọ́ sóòlù mi kó kó ṣí dànù kó tẹ tẹ kọ́kọ́ dìde náà ẹ dìde náà kó máa lọ jọ. ẹ ní sùúrù náà ṣé mi mo lóyún bí omi òjò ni. ṣé ṣé ṣé ṣé mo sọ yín di kòtò ayé ni ẹ lè wá ń kọra mọ́ mi ah èmi sáfì ní breakfast mi. ah ṣó bá mi di ọmọ yìí ni àtúntò ah, mo bá bá wà jẹ́ kí n sọ̀rọ̀ burúkú sáyé o má jẹ́ kí n sọ̀rọ̀ burúkú sáyé àjẹ́ òṣì o olólùfọ́ bóyá ẹ̀ ẹ̀ ẹ̀ yóò kéde ọmọ burúkú yìí bóyá olójẹ́ kí gbogbo ẹ̀ kó dojú kú báyìí kò ṣe dúrẹ kò ṣe dúrẹ kò ṣe dúrẹ ẹni ọtí dé ní kò ṣe dúrẹ. torombo adeni keni mayo torombo adola àkísà tẹrí ẹ ti fìgbà kan ló gbà rí àwọn bọ́ìsì tó ń bẹ nígboro wá ń sọ ẹ̀ dàpẹ̀rajà ṣẹ́. Watch what you do. Be of good cause. An undisciplined mind is a wasted one. oh, what a night. Mo fẹ́ jí ẹni. Mo rẹ pé <laughs> So you ti the radio? Okay, what bọ̀. No, while we're ẹ̀kọ́ àmàlà náà. Lọ bò. Èmi ò níbi tí mò ń lọ o. Ah tó bá ń gbọ́ wìdá iye mo gbẹ́ni wà ní o ah, èmi ò lọ́bi kankan o mo ah, ah, èmi ni máa lo ẹgbó sómi ò níbi tí mò ń lọ ẹ̀dá ẹ̀ o too sweet. Um, baby o lè kú síbi. No, you won't die here. Ìwọ kọ́ ló máa lò mí gbó. Mímí. <laughs> O mọ̀ fún ṣé kí a kó lọ rẹ̀ kó a máa lọ. Ṣùgbọ́n. A ní mi ò lọ síbi kankan sẹ́ ká ló máa rí nǹkan tó dùn tó yìí tó máa ní kí mi ti jẹ tán mi ti ẹ lè jẹ tán kan. ẹ̀wọ̀n àjẹ́ ń jò mí gbogbo ìtí ọkọ̀ lòun kó àmà lọ lọ́sẹ̀. wo babe ìwọ ni kò calm down hmm? máì tí lọ síbi iṣẹ́ just exercise patience jẹ́ kí mi lọ sínú kitchen kí lọ prepare intercontinental breakfast fún ẹ kó jẹun kó àmà lọ síbi iṣẹ́ ṣé tó bá máa fi padà dé màá ti freshen up màá ti tidy up màá set wẹ̀ you're gonna have a nice time. <laughs> Uh, mo mọ̀ pé o love me gan o dẹ̀ máa láì kó tọ́jú mi dáadáa. you were amazing o deserve it and pamper relax let me take care of you okay. Hmm? so. mama lọ. lọ bò ó. a ní owó máa lọ lẹ́sẹ̀. Ah! mo lè ń yí ẹ síbi òun jí mi sọ́ọ̀mù wọ́n á lọ pé kó wọ́n máa lọ nílé ẹ̀nà kí gbogbo eléyìí náà. Ah, ah. mi ò ṣeré o. wọ́n á sáré. mọ́mì wọ́n ṣílẹ̀kùn fún mi pé kẹ́ wọlé ẹ tí ẹ jẹ́ mú yín lọ síbi ẹ kò fẹ́ dédé wọlé tálẹ̀ ń béèrè. mo fẹ́ wá sí ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ni. ọ̀gá mi. ọ̀yà ọ́fíìsì ẹ̀ mò ń lọ. ṣẹ́yà tí wọ́n lápò twenty. kí ni tiẹ̀. Ah, ẹ lè wọlé o. èmi ò ah, lè wọlé. pàápàá àwọn kẹtọ wọlé ẹ máa tọwọ́ bọ̀wé. èmi á tọwọ́ bọ̀wé kí n tó wọ ọ́fíìsì. bẹ́ẹ̀ni. èmi á tọwọ́ bọ̀wé wo tí n bá dà ẹ ní ìgbàjú òye á kó ẹ dànù ni. ah èmi ni chief security office ọ̀gá o ah. ọ̀gá lọ́dẹ̀ orí àpò ìsìn ah! pẹ̀lú ọ̀gá ẹ̀rìn nìkan. alárùbáríkà ọmọ lóde yìí ọmọ yóò dáko ọ̀gá ẹ lọ sí ẹ lọ sí ẹ. ọ̀gá ọ̀gá ẹ káàbọ̀ ọ̀gá ẹ káàbọ̀. jíde tí mò ń ṣe ń bò lẹ́nu ìyá ẹ̀ ń ṣe ń bí ẹ́ kí ló ṣẹlẹ̀ gangan náà. ẹ̀mí ló ni mo fẹ́ sọ fún mi kẹ́yẹ́ máa wá mi wá mọ́ ṣé owó lẹ fẹ́ ni mi ò fún yín àbí kí lẹ fẹ́ tí mo fún yín. o fún mi lówó. last week mo ì sẹ́ẹ̀dì owó sí yín àbí mi ò sẹ́ẹ̀dì. mo mọ̀ kí lẹ wá wá mi fún. ọmọ fẹ́ mọ ní ẹ̀ ni. ó dẹ́ pẹ́ ní kọ̀tẹ́fẹ́ gbàǹbẹ́ àbí wíwú tó gbé sínú ilé tó fẹ́ kiri yẹn mo máa rí múmi nìṣọ́dún ní ẹ̀. ó dà pé oníkan tẹ fẹ́ gbà bẹ́ẹ̀. mo ní o. ó dà pé oníkan tẹ fẹ́ gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ fi mí sílẹ̀ mo ní kẹ́ máa mọ̀ lẹ́mi dandan ni kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀. mo máa mọ ní ẹ mo máa mọ ní ẹ lẹ́ni ní jíde mo máa mọ ní ẹ lẹ́ni kí ló dé ibi ni mo bí ẹ o fẹ́ parí sáyé ni mo máa mọ ní ẹ o mo máa mọ ní ẹ lẹ́ni. ó ṣàrọ̀ ṣẹ máa máa rí lẹ́tà. èmi kọ́ ó lè rí mi lẹ́tà mo máa tẹ̀lé ẹdẹ ló lẹ́yìn mi ọ̀ọ́dẹ náà bí kọ́kọ́ jíjẹ ọ̀ọ́dẹ náà bí kọ́kọ́ ẹ̀sùn ti bẹ̀ bá fẹ́ ẹ̀rọ ti ṣọ́ ọ. kódà má ṣe fojú epo tẹ́lẹ̀ o. ṣílẹ̀kùn o dídé ṣílẹ̀kùn o ṣé báàgùn kẹta ni ọ ṣé báàgùn kẹta ni ọ wọn kò pa mí ìdè ìdè àwọn ọmọ mi mi alone ẹ bá wọ kí lọ́nà kí ló ṣẹlẹ̀ tọ́ba tún bá tọ́ba tún bá ti máa pa ẹ̀ lọ́nà. kò kúrò tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ló ṣe dá lọ́yà lọ́yà. lálábàárò ọmọ kí lè rí lábẹ́ tó fi wá ro ọwọ́ ó yẹ kó kẹ́ni ó yẹ kó gẹ̀ẹ́ni torí pò ń lọ́rùn rẹ̀ má ṣe ó yẹ kó dáa rárá má fìyà jẹ wọ́n o torí pa wọ́n lọ́rùn ẹ̀ a ó máa wí fún ẹ a ó máa sọ tiwa a ó máa wí pé ìyá ẹni lọ́rùn ẹni. Èdùmàrè mo bẹ̀bẹ̀ má fọmọ mi pa mí lẹ́kún. Kábíyèsí mo bẹ̀ ẹ́ má jẹ́ kọ́mọ mi kọjú ìjà sí mi. Are you set? Yes, babe, I am. Um, your phone is ringing. Who is that? TM. Oh. Feel Um, checking the drop. Uh, uh, I don't want to TM. Why are you not taking your calls? Ah, why are you so jealous? I'm not jealous, but just take your call. Why are you not taking it? Okay, I don't want to take this particular one. Why? Take it and just be on speaker now. Ìjọ̀gbọ́n wait ìjọ̀gbọ́n pọ̀. Téèyàn bá ń nọjà, ọjà téèyàn náà lè yàn wé kó ń ṣàríwọ̀ ọjà. Téèyàn eh. bá mi jẹ ṣẹ́ mi ṣá. Ọ̀ tó bẹ́ẹ̀ ó mọ kó tó tẹ̀ máa ń fọ́ ni. Kí n jẹ́ thirty times, forty times, so you man look new and fresh. Ṣé yóò lè sọ ẹ̀ náà ṣé wọ́n ah, ah, ah, no no no no no no no. Wait wait wait wait ní sòrò ní sòrò ṣùkọ́ lọ jẹ́ sọ́kọ̀ fún ẹ jẹ́ sọ́kọ̀ fún ẹ. Kini. No, Jimmy. I want to tell you something. No, no, Jimmy, no, no. mm, mm, mm. Yeah, wait. Wait, chill. Mm, mm. mm. a ní ẹ kò sí ẹ ọ̀gá lé bẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ mo ní kò sọ́gà lé ẹ sì ní kí ló dé kò sí. ṣé mo ṣe ń wọlé tọ́gà ọba sílẹ̀ madam ló ń sọ̀rọ̀ ọ̀nà òkèlè ṣídé. ẹ wo bẹ́ẹ̀ ní wàá ní wàá máa gbé lọ́wọ́ yàrá. kí ni kí ni ẹgbẹ́ jẹ́mi sọ fún yín kẹ́kẹ́ má nà wọ́ ni wọ́n fi kí mi lọ́wọ́. kí ló rẹ ẹ yàtọ̀ sẹ́ni tó bẹ rọ. àwọn ex madam ni. àwọn wo ni ex madam. sójà wèrè. àwọn ex madam. jíde ṣé torí ẹgbẹ́rẹ́ inú ṣe ni kó má ṣe kẹ́tù tí mo ti gbà. ẹ ọ̀ bàtà kẹ́tù. wẹ́wẹ́wẹ́wẹ́. kí ló ṣe tó ṣe báyìí ṣé torí aṣẹ́wó ìlú ṣe ní kọ́ máa ṣe excuse me. excuse you what. hey just calm down hello hello this is an estate you are my me i'm done with you can you just go. jọ tó ẹ yọ náà dọ̀nà You're not done until i say I'm done màá lù ẹ̀gbọ́n ni ìwọ. You think you can use me as dog? Madam, can you please get out of my house? Ah, ah. Nítorí dọ̀tí tó gbèsè gbẹ̀ yìí. Nítorí egbèrè. Àǹtí, kí ló ṣe? Ẹ fèsì ẹ̀dá apá ọ̀rẹ́ wọn tèmi. Kò ní sẹ́mi ti expire. Kò ní ṣe é, mo ṣe ah, dá sí ọ̀rọ̀ ẹ̀dá tó kọ́ mi. Kò ní dá fún ẹ. Oh. Èmi kò ẹ́. Àǹtí ṣe ti pé mo wà wíìk. Àbúrò burúkú ni. Eh? Eh, ọ̀gá àbọ̀ làwọn, ọ̀gá làwọn, ẹ wo ẹ wo ẹ, sẹ́ni, ẹ níbo, òyà, bílẹ̀, bílẹ̀, ọmọ ọlọ́jà kò yà sára. Ìmọ̀ wòye bíbá tí mo wò bí brọ̀dà mo ṣe ń wòye you you Okay, go. ọkà tí ó vóòtì fún yín ọlọ ọkà tí ó vóòtì ẹjọ ẹni ò nílà yìí ẹni ò nílà kí ló kàn tẹ̀lé. má wò wá rò èmi rẹ mọ wò yìí. ṣẹṣẹ wo lọkọlọkọ má já brẹ má já brẹ má já síkù ní ẹsẹ ọkọ mi. ẹ ẹ ẹ máa wọ ẹ máa wọ ìjà ẹ náà lẹ́yìn. wọ́n wọ́n ọ̀tá lélẹ̀ ìbọn lọ sí wájú olókùn lọ ìbọn lọ sí já wa. dáàyè Ah, ṣe ẹni sùn gbọ́dọ̀ lọ. Wọ́n ní bọ́dọ̀ rí sweet as. Kárí sweet as. Bọ́dọ̀ ìlànà wíìkì wà ní. Ọlọ́ ọlọ́ ọ̀rọ̀ ní kọ́wọ́ ìsẹ̀rí tí ó wà báyà. Ẹ mọ̀ mọ̀ díẹ̀ yàn. Ẹ mọ̀ díẹ̀ yàn lọ́sàn ní sàkárà. Ìdí wọ́n ṣe wọ̀sọ̀wọ̀. Ẹ wọ̀ ẹ wọ̀ ẹ jọ.

páyàpáyà làbá yóò bá yà. sọ̀rọ̀ sẹ́kìtì náà sọ̀rọ̀ kò tó mú rí kò tẹ́tí bí rí pẹ̀lẹ́ tí. kí ló wọ́n yẹn lọ́sọ̀rọ̀ yìí. sí òkú méjì mẹ́ta mẹ́rin wọn làwọn máa ń jà lórí táìmù yẹn kọjá sí wọ́n ṣe fẹ́ kí mi mọ̀ kan tó ń ṣẹlẹ̀ kọ́ kọ́ mi mi kì í dásìkò tí ó bá kọ́ mi tó mi rán lọ jẹ́jẹ́ tèmi o. sẹ́wàá dáhùn orí oníkàkùkù mọ̀ bàbá yìí. mo ti lù mí jìbìtì. ọmọ ti dà pọ̀ wọ́ọ̀rù. ìdílé sọ́ni kọ́ bọ́ta o come outside má bọ́ta má bọ́ta ẹ̀jẹ̀ lù mí jìbìtì. nísòrò kí ló wá ṣe ń bí kí ló wá ṣe ń bí. kí ló wá ṣe ń bí ṣé bí jẹ́ ọ́fíìsì kí ló wá ṣe ń bí. ẹ jọ o. ìyẹn ni pé if I may ask. ọkọ oh. gbowó submit. ẹjọ́ if I may ask. ṣé gbogbo yìí kò sẹ́ni tó ní iná tó láyé. ọlọ́sìn lọ́kẹ́ ní ẹni. ọlọ́yin burúkú yóò jíjẹ tí bá rí ẹ má fẹ́ nu ẹ̀ pa ọ́ sí ẹ̀ lọ́kẹ́ tó lẹ́nu àwọn èèyàn. Remember what you do today becomes story. Tomorrow, tomorrow, Kanamaya. Yeah. Yeah, yeah, yeah. James, what's up? So do you have the um, what's my name? Hello. Hi. Good to see you again. Uh, sorry, have we met before? Ah, uh-uh. here by àgbàgbé ojú yìí. Mi ìrántí pé mi àti yín ti pàdé rí. Ẹ wo mi dáadáa. <laughs> bàbá tó fẹ́ fi mọ́tò. Oh! <laughs> ẹ̀yin lè fẹ́ fi mọ́tò kan mi lẹ́sẹ̀ be reckless driver. But I apologized already. Emma Pedu, Emma Pedu. I was only joking. Yeah, so good to see you again. Same here, hope you're good. Yeah, I'm good. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Yeah. Hope you're fine. Ṣé kò sì tẹ Supplement. Oh. I take supplements so nǹkan tí mo ń bẹ but ó ní particular one tèmi máa ra òun ni mo wá béèrè lọ́wọ́ ẹ̀. Okay. Oh, are you done? Hello, I'm sorry. Do you believe in fate? Fate? Yeah. Eh, èmi fi pé fate ló mímí àti yín tó pàdé again. Mm. Anyways, uh, my name is Papa Babajide Adams. Ìwàlẹ́wà. Be of good cause. An undisciplined mind is a <laughs> wasted one. Ìwọ lẹwà. Èmi ò sínú àwọn ọkùnrin tó máa ń fọ́n bò. But mo jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan tí mo bá fẹ́ òun ni mo fẹ́. I don't give up easily. So sọ nǹkan tó fẹ́ fún mi. ò fẹ́ Okay then, um, can you tell me about yourself? That's quite impressive. Um, Iwa, I would like to see more of you. I mean, I want us to see soon. So what about a dinner date or something? well, more understanding. but gbogbo wa la máa ń busy mo sure pé mi gan busy jù ẹ lọ but out of our busy schedule náà la máa ń create time please. Ah. is it that bad? but ìwà mo fẹ́ kó ṣàlàyé fún mi kí ni nǹkan táwa ọkùnrin ṣe fún ẹ gangan náà. Okay, I understand you. But please, just give me a chance. And I promise not to disturb you again after this dinner, please. Yeah. Jide you've been staring at me since You know they don't wò me, Ben. I can't really figure it out yet. All I know is there is something special about you. Hmm. something special about me. ọkùnrin. kí làwọn afọ mi ti ṣe. Ah, ẹ̀yin lọ́lọ́run gbélé lọ́wọ́ ẹnu yìí náà ni ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tẹ́ bá ti fẹ́ achieve anything kò sí ọ̀rọ̀ tẹ́ lè sọ láti fi achieve ẹ̀ ẹ lè rí ọ̀sán báyìí kẹ́ máa tẹnu mọ́ pé òru ni tẹ́ bá rí mọ́ńkì gan ẹ lè ní hàn ọ́ òun ló fáyìn jù nínú gbogbo ẹranko. Ah, ah. yeah. Mm. Wait, is that how low you think of my gender? It is a statement of facts, And I know you know also. But unfortunately, wrong place wrong ń Yeah. Because sórí and tó ń wò yìí, skin yìí Ó tough gun. Anything will penetrate This is a thick skin and my heart is made of stone. Like, oh, are lifeless. You know what I'm talking about. Well, look, bẹ yìí I'm not trying to sweet talk you or something. Mm. I'm only expressing exactly how I feel about you. Thanks, but no thanks. Mm. Hold on. Can't tell me. Hey, yo, Watch what you do. It's not an embarrassment. <laughs> Why does my first son won't just someone Jay? You're not my father. You're not my husband. I'm not used to men paying for my things. Um, hello. Yes. You can have it. Okay. Current. Nice place. Thank you. sun wakes up wisdom for you. You creating your own storm and then get mad when it rains. I remember what you do today Thank you. <laughs> You're welcome. o <sighs> <sighs> ṣáà ti ní pé kí wàá mọ̀lẹ́ ẹ̀ so jẹ́ kí wọ́n máa lọ. Ah, ah, ó Oshé, débí kò máa pé five minutes. Chide, please stop. Now, why are you so difficult? I should be the one asking you that. Why are you difficult? She ó ní nǹkan míì tó fẹ́ gbà ń order from cab àbí wàá lọ drop me? okay wọn gate estate wa ó sì lè lọ lẹ́yìn sí. <laughs> iṣẹ́ wo mọ̀ pọ́n ti máa ti gate estate tẹ́lẹ̀ please stop mama lọ if you don't want to go drop me off I'll just. you're so stubborn. shall we. hello. Ah, báwo ni ìwọlé wọn. ọ̀gá pẹ̀lẹ́. iṣẹ́ wa òkè. pẹ̀lẹ́ eh, kújọ́ mẹ́ta eh, mo ti ń pè ẹ́ látijọ́ yìí ó gbé kọ́ ọ ṣó ń bínú sí mi ni. Yeah, Oshigo, that's so thoughtful of you. ah ẹ ẹ o disturb me ìwọ ló lè máa pè mí anytime ṣe mọ pé mi pè ẹ́ tí wọ́n gbé call you you're free to call me anytime ṣùgbọ́n. okay um, jọ ṣá lè ríra later please now. Thank you so much. Mo really ní great time. You're welcome. And um, mo enjoy oúnjẹ tá a <laughs> I'm glad you enjoyed it. Mm-hmm. Um, but she don't ni kó wá bọ́lẹ̀ ni? Ah. Mo fi hàn pé a lè turn padà lọ sílé ọ̀dọ̀ mi. <laughs> You know that's not possible. Me wa. Papa Chidi, good night. actually curious. The way you've been on my case for a while now, mo ń wò pé tó one wá like is there more to it is there something I'm missing? <laughs> mo wish be money right response from questioning, but. Um, nǹkan tí mo mọ̀ ni wípé látijọ́ yìí mo ni that's a joy. mo my maa feels feel so incomplete like something is missing in me. But àtìgbà tí mo ti pàdé ẹ̀ everything just feels complete. Hmm. I, I don't know, the feeling is just different. <laughs> You're like my missing piece. Hmm. Really? Mm-hmm. Okay. Chide. Good night. Um, is that a yes? Chide. Good night. Okay, check him in my wallet. má tọra rẹ o ìtànjẹ kò sí nínú fọ́tò àní-àní kò sí níbẹ̀ you see watch what you do. Watch what you do be of good cause. An undisciplined mind is a wasted one. but I feel no yálé. Creating your own storm and then get mad when it rains. I remember what you do today becomes story. finally showing me down. What's wrong with you, me down? You are just me being happy, man. Okay. Oh. Thank you. So tell me, what do you want? A house? A car? Travel ticket? Shopping spree? Just name it anything. Nothing. Jọ, irú really wo ni ẹnu? I mean, what planet are you from? Gbogbo nǹkan ò fẹ́, ò fẹ́, ò fẹ́. Any lady would jump at this. Kí n tiẹ̀ tó sọ délẹ̀ gan ni wọ́n ti máa bèrè fún heaven, earth and so many things. So why are you different? orúkọ mi ni ìwàlẹ̀wà mi ò dẹ̀ kí n ṣe every lady. wow. So, does it mean you don't have a prize? Because we'll bring mo some more money prize. Well, sorry to disappoint you because I also have a prize. Yeah. Really? the only price, Timoni be You have to love me and keep loving me. Just that. That's the easiest thing to do. Babe, that's the easiest thing to do. ẹgbà tá a fi nà yálé ó ń bẹ lókè àjà fún ìyàwó. Please just stop. Ẹgbà tá a fi nà yálé ó ń bẹ lókè àjà fún ìyàwó. We had an agreement. Bàbá Jídé mi láìkí nǹkan tó ń ṣe o. Ó dé wá ń ṣe bí ẹni pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀. No tell me, ìgbà tó ń ask me out, did I not tell you that? No sex. Mm. until it is right ṣé mi ò sọ fún ẹ. Mm, you did but. so why you disturbing me. ẹ bí wọn pé ọkùnrin ni mi kò ṣeé fi sára kù náà ẹ ara ń ṣègi ah, please um, okay o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ let me just put the cap. E, excuse me what cap àwọn wo ló ń kíra wọn. mímí pé kókó wọlé mi ní wọnú tó máa kọ dúró sẹ́nu ọ̀nà kókó. She stop. Listen to yourself. What are you saying? Uh, now ṣó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ó ń fún graphics as in like ó dàbí pé more ń it's it's just like you're sexualizing me no that is it now because even without you getting in ó ti ń fún visual representation of like people kò devour me that's how I'm seeing it. I'm sorry but I can't like it's how I feel right now. Ma Mama sweat. What are we even talking about? Ma you you're even you're practically kneeling, begging me. Lori Kini. I can I can prostrate, I can't do anything to my job. Move along. I can jaw, just let me in. Papa Chide! Undobale. Papa Chide, what's wrong with you? Look at you. See, everything is wrong with me. ṣé jẹ́ ẹ sọ kínní kan fún ẹ tó mọ̀ ẹ tí ọkùnrin ò bá ṣe kínní ìfọ̀ ìwà ó ní bó ṣe máa ń ṣe wá èmi sì máa ń jẹ́ kí inú run ni inú ti run mí for the past two weeks ní ẹ̀kọ́ sọ ni jọ kíkọ kíkọ wọlé díẹ̀ kún kíra wọn kún ṣe I'll be fine. òun ló jẹ́ kójú ẹ̀ pọ́n kó máa sweat and you are even prostrating. Yes, yes. Ah. Please just stop. Stop. Stop. Can you sit? Checking. <sighs> Just say yes. Papa Chide. Yes. You know I love you. I know and I love you more. But then, in and Tete journey agreements. And I also have my personal... You understand? My reasons. I have my reasons. Can you just bend a little for me? mo sọ fún mi ò ní wọlé tán káàpẹ nìkan ni mo kàn máa wọlé kókó stop it please let me think let me jẹ́ kí n tiẹ̀ ní brain láti ronú this cap cap cap cap that you're talking about is is disturbing my brain. okay on one condition though. ẹni gbọ́n. the misery not so soon anything? You sure anything? Oh, babe, was you ready? Well, má bínú. Yeah. A ní lè dúró jẹun because we are already late. Ah, kí ló mean? yín omi pé ká má jẹun ah, àà ó tún máa jẹun lórí oúnjẹ ṣé bó ti jó oúnjẹ kan tó ti yó àbọ̀ ti gbàgbé oúnjẹ tó ń bẹ bẹ bẹ i want eat i want it i want you. so nothing ṣé èmi nìkan ni mo jẹun o jẹun. well àjọ jẹun ni àdẹjọ yóò ni but èèyàn kan wà mọ́ hungry ju ẹnì kejì lọ. báwo ló ṣe mọ̀. ìwọ ìwọ ojú ọ̀rọ̀ rẹ tójú àpọn mi wọ let's not even go there we are late. that's that's why you wanna stab me right. you know what. I've actually packed your food. It's right there. So I will office waloje. Oh, baby, that's so thoughtful of you. Mm -hmm. Thank you. <laughs> Oshiko. Yeah, baby. That's why I love you, you know. I love you too. And so what do we have in there? Okuta. why are you like this? <laughs> Omi for what? <laughs> <laughs> Look, when you get to the office, you find out. Yeah, it's a surprise. Let's go, let's go. At late, at late. Let's go, baby. Let's go, let's go, let's go, let's go. So I want this to be the best campaign we've ever had. Do you understand? So, uh, buckle up. I want it to be very creative and straight to the point. Am I dragging, then I want it to be a family oriented campaign because the demographic cuts across all ages. So if I can miss any you understand what I mean? Yeah, you know, father, mother, children, all genders and all that. Children, adults, everybody have to feature. You understand? So um, I'm giving you guys just two weeks to do this. <sighs> <laughs> Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ because we have to pitch first week of next month kò sáyè rẹ o. alright sir mo máa make sure pé mi àti team mi are impressing. how about you mr hassan. Um, mo fẹ́ aṣọ yín pé àwa gan máa ṣe ju bá ṣe ṣe nígbà tá a ṣe fáwọn ẹnàjì mi kẹ́lẹ́. ẹ jọ̀ọ́ mo wá I don't want us to mess this up. It's over three hundred million naira. And you know what that means. <sighs> Definitely, sir. Get started. Tẹ bá ṣe dáadáa inú àgbàdùn. Ẹ jẹ́ dòdò. Ajẹ́ yín yàgà. All right now. <laughs> All right, sir. Ẹ bá mi miss fún Tẹ́ni you wọlé. Tẹ bá ṣe dáadáa. Thank you. <sighs> I'm highly impressed. So highly impressed. But I hope I'll get something better before the end of the week. Ah, definitely, sir. Sir, Hello? Hello, share? Okay, okay, okay. All right, I'll be with you shortly. Ma, ma, ma. Yes, I, am I'm, I'm right on my way. Um, right, all right. see marrying later mo ní láti attend sí kankan tó very important. Um, Jenny, bá mi pack everything tó Yeah. olóyún bíi ti báwo. Mhm. kí ló ń ṣe tó ń pariwo Why are you surprised? No, ṣé èmi àti ẹ à ń ṣe nǹkan tí mo máa fi lóyún ni jìjì náà ń ń you no chop my work. ẹ eh, ẹ eh, eh, má dàrú mọ́ mi lójú o if i chop your work mi ò protect ara mi ni. oh really so o rántí ijọ́ tó protect ara ẹ ẹ bó ṣe wá rántí ìyẹn náà ó yẹ kó rántí ìgbà tó o lè protect ara ẹ tára ẹ ń gbọ̀n tó ń bẹ̀ mí pé please just two minutes one minute i will be done àbótigbàgbé ijọ́ tó ká mi mọ́kànnà nínú mọ́tò. ẹ but that was just a quickie. Oh. mi ò dẹ̀ dà sínú ẹ̀. Ah. ẹ kásẹ̀ gbà pé ó ṣe mistake kan sínú ẹ̀ ẹ tó bá ṣẹlẹ̀ ìwọ ọjọ́ ọmọ kékeré you don't know what to do o kan táwọn ẹgbẹ́ máa ṣe torúkọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀. now let me tell you ọmọ kékeré tí ò ní brain lèmi ìwọ tó wá jẹ́ arúgbó tó jẹ́ mẹtùsẹ̀là ṣé o ò ní brain láti mọ̀ pé èèyàn tí ò bá fẹ́ di bàbá o ó máa wá responsible because tó bá yẹ responsible ni wà protect Right eh? now the result is here and that means you're ready to father a child congratulations. wo ọmọ state tí mo wà nísìnyí mi tẹ̀lé máa pariwo so I'll just go upstairs and mi mi fẹ́ nǹkan kan tó máa Let me go now. okay um, tó Tinlo, Kotileku. but tó bá decide láti má you can come meet me upstairs in my room ọkùnkù ti débẹ̀ rí so kò ní ìdìpọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ fún visa free entry ni kó wá top up. pẹ̀lẹ́ o bàbá bébì bàbá bọ́ńbọ́ì bóyá Abigail dẹ̀ ló wọ̀n ẹ̀. Yeah.

síbí iṣẹ́ kí ló ń sọ ta lọ̀gá babájídé kọ́ ni mo wá wa ni. nǹkan tó sọ fún mi wọ́n lẹ́ni ta ìjẹ́bátà ti débi ìgbé ọ̀dà wọ́n ní kí a má wà bí mọ́ ipe kí n má sì géètì fún kí a má wọ bíbà yìí mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. babájídé ní kémi má wọ bíbà yìí mọ́. wọ́n ti rán mi nù o ah, ah. iṣẹ́ tí wọ́n sá rán mi nù wọ́n ní kí ẹ má wọ bíbà yìí mọ́ èmi jíṣẹ́ tán rán mi kò jù bẹ́ẹ̀ lọ. èmi ìwàlẹ̀ wà babájídé ni kò má ṣì géètì fún. Ah, èmi ò sáni ṣé màá dá sí ọwọ́ ara mi jẹ ni ṣé bí ẹni nọ́mbà wọn bóyá kẹ bá wọn sọ̀rọ̀ lórí Instagram àbórí tuta, ẹ sọrí wọn ti lọọkì tuta. bóyá kẹ bá wọn sọ̀rọ̀ lórí eh, youtube àbí ẹni wúwẹ tẹ bá ti lè bá wọn sọ̀rọ̀ wọn sà ní kí n sọ fún yín pé kẹ mọ wọ bímọ nǹkan tí wọn rán mi lẹ sí yín nù. ní wàhálà. ẹ bèrè lọ́wọ́ wọn iṣẹ́ tí wọn rán mi òun ni mo jẹ. ẹ wo èmi náà kì í torí àtúlẹ̀ pàdé ń jọ mi ẹ jọ ẹ yà mí torí tí bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ní píkṣọ̀ mi lọ́wọ́ ìtànjẹ kò sí nínú fọ́tò. ṣé ẹ̀gbọ́n ni. àní-àní kò sí níbẹ̀. kan tí ẹ bá lọ fún mọ́tò òun ẹ̀mí lẹ́sẹ̀ ẹ lọ ni ẹ lọ ẹ ń bínú lọ mélòó mélòó rú ẹ. Is a wasted one. Ẹgbà tá a fi nà yálẹ̀. What do you mean by I shot myself in the leg? Nǹkan tẹ sign yẹn, kò ń ṣe ordinary document. Undertaking ni sign. And as it is right now, she's ready to spoil the deal for you. Undertaking? Bẹ́ẹ̀ni. You're the fool! You're making a fool of yourself. And you were so No, you tell me! Shame of force, I oh, say. What were you doing? You took advantage àwọn engineer òpònú ni ẹ ò ní blow tí mo fi take advantage of ẹ right stupid fair. ṣe bá ṣe máa parọ́ mọ́ ara wa ni tọ́jú máa fi lọ I won't be able to achieve anything. ẹ wo èmi ò ní problem o and I'm not the one you should face I think you should talk to your client because as long as tó agrees ti terms and conditions i am fine. no stupid terms and conditions no pariwo gan no stupid terms and conditions but gbọ́ o i can't stay under the same roof with you okay mo ti ẹni manage láti gba oyún inú ẹ but pé kémi àtẹjọ gbé lọ́dọ̀ nínú ilé kan náà it's a it's okay Hey, your chef fẹ́ máa threatening client Um, barrister ẹ má blame ẹ kì í ṣe fault ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ mi tí mo jókòó tí mo lè máa bá gbọ́ gbogbo rọ́bì. o lè máa lọ you can get out of this place. you know what please you let's go. you can get out. let's go let's go. you madam you can get out. madam iwale ẹjọ ẹjọ lẹ́yìn kan ní ẹjọ ẹjọ ẹjọ kò ẹjọ ní sùúrù ẹjọ ẹjọ ní sùúrù ṣe àti accept condition yìí but uh, ẹ̀ǹgọ̀ ẹni favour kan tẹ́ máa ṣe fún wa nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó ti jẹ́ kí client fẹ́ lose contract worth almost half a billion. kí lè wá request mo báyìí. very good a letter to the company pé misunderstanding kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n dẹ̀ ti resolve it. Uh, but we need to place emphasis on the family values. ìyẹ́ ti dandan ìyẹ́ ti dandan. Uh, madam Iwalewa. àkìpé kọ́mọ kékeré má ṣe dẹ́tẹ̀. ṣe dẹ́tẹ̀ tó bá tilẹ̀ dánú ìgbógbé ọmọ kékeré ò mọ̀ pé kò débi ẹ̀rù lẹ́rù bá. rọra ṣe o ò rọra ṣe ìjì mèrè tó ń gun gíye jọ̀wọ́ ṣọ́ọ̀kì gùn kó má bàa gungi aláti. lórí pé ikú ò mọ pohùn tó dùn nípa ni. ó bàjẹ́ gan. Wait, is that supposed to be a new form of greeting? Hmm. Huh? This is the highest level of irresponsibility. Torí me, oh, kò possible kò wà responsible kò fi aláboyún sílé kò máa rìn bere? kò máa wá nǹkan tí ò sọnù kiri. Now let me warn you. You have to watch it. Ọ̀pẹ ọ̀ bí are dẹ̀ kọ ẹni. Sóògbẹ̀kọ̀ jọta ní láti máa dictate fún mi ìgbà tí máa wọ inú ilé mi àbí ìgbà tí máa jáde who are you please ta ni ẹ. kí n ṣẹjọ ẹ mo ṣílẹ̀kùn fún ẹ next time ìta ló máa. wọn sì bí ẹ dá àìsí wọn sì bí mẹ́tàlá kọríkọrí bàbá làbàbá ẹ dá in my own house try it. ti ní kẹ́ ẹ pè mí mọ́ kí ni problem yìí náà ẹ fi mí sílẹ̀ tọ́jọ́ kọ́ ni kẹ́ mọ ibi tí mò ń gbé náà ẹ òkè ṣe ni kẹ́ mọ ibi tí mò ń gbé ni ẹ ṣe bí mo máa ń sẹ́ǹdì owó sí òkè kí ni ọmọ yẹ kó ṣe fóbi ẹ tí mi ò ṣe fún yín mo ń fún yín gbogbo nǹkan tẹ́ fẹ́ náà mm-hmm. ṣé ó dìgbà tẹ́ bá tún sun yàrá kan náà pẹ̀lú mi kẹ́ tó mọ̀ pé ẹ̀rọ ọmọ yín ah. ẹgbà tó jẹ́ ilẹ̀ bí mi ń kọ́ ẹ ti bí mi ẹ ti bí mi náà nìyẹn yẹn máa ṣáyé kì í máa ṣe sèmi náà. jẹ́ra ẹ máa ṣáyé kì í máa ṣe tèmi. Ah, ó jẹ́ jẹ́ kó mọ̀ pọ̀ ní pẹ́ di girama ah, ó dáa tó ń ṣàgídí tó ń kó mu sókè tó ń kojú sókè wọ ojú líle ọ̀rọ̀ sìgá o jẹ́ kó mọ̀ pọ̀ máa di girama kó tètè máa bẹ̀rẹ̀ ẹ ní láti mọ ilé mi ah. ẹ ní láti mọ ilé mi gbogbo ẹ̀tọ́ tó yẹ kọ́ mọ ṣe fún òbí ẹ mò ń ṣe fún yín mi ò fi owó wọn yín Mm-hmm. gbogbo nǹkan tẹ bá fẹ́ ni mo fi ránṣẹ́ sí mo ń fún oúnjẹ rẹ̀ mo ń send owó sí monthly mo ṣe send nǹkan sí nǹkan ìpè two weeks tẹ bá nìdí mi ẹ sọ fún mi àmọ́ fẹ́ mọ̀ bí tí mò ń gbé yẹn kò sọ̀rọ̀ ńbẹ́ o kò sọ ẹ ò máa bá yín sọ̀rọ̀ létà ọ̀gbẹ́ni kí ló fa ogun nọ́sẹ̀nsì kò sí manners kò sí ọ̀rọ̀ mo ń báyà mi sọ̀rọ̀ òun dá sí kí ló kún ẹ̀ náà. ló ń ṣe nonsense. no was I talking to you. wàá rẹ gangan ni nonsense wà nonsense ẹ náà ló kún ẹ débi tí kò sì sí sense lára ẹ báyìí wo eh, èmi ò tiẹ̀ ní business pẹ̀lú mo rò pé àwọn kò díẹ̀ tó pè since tó jẹ́ grandma yẹn náà wà òkè. torí pa wọn lọ́rùn ẹ. ojú ẹ kọ. a ó máa wí fún ẹ a ó máa sọ sí wa a ó máa wí pé ìyá ẹni lọ́rùn ẹni. Èdùmàrè mo bẹ̀bẹ̀ má fọmọ mi pa mí lẹ́kún kábíyèsí mo bẹ̀ ẹ́ má jẹ́ kọ́mọ mi kọjú ìjà sí mi ọmọ tó ṣe kẹ́ mi ni mo fẹ́ ọmọ tí ó máa kẹ́ mi ni mo tọrọ ìwọ ọmọ tọ́jú òbí ẹ ìwọ ọmọ. mo ti ilé tó ń gbé o. That reminds me, next week ni deadline proposal ti a fẹ́ submit. Ah, I've been having a difficult time with this proposal. Oh, so sorry about that. Well, Masha, that's a meet-up, sure. I trust you. Hope you don't mind. Tabale jadi nirole, ìrọ̀lẹ́, Tabale wind at Aisha Sports. It's not a bad idea. Oh, really? <laughs> and I really enjoy that. Okay. Oh, you know, you so always sweet. enjoy me. So sweet. You're welcome. Yeah, no, share, no, share, no, share. You talk of me, Keshishama. Oh, you need to ẹ́ eh? wọ́n máa dọ́bù dọ́bù torí iṣẹ́ dọ́bù kan ni mo ń ṣe. <laughs> mo gbà. all right mm, see ya. Oh. girl, I've got some words of wisdom for you. You created your own storm and then get mad when it rains. What you do today becomes story tomorrow. Tomorrow. Kanamayo. Torombo alele. Kenyayo. Torombo ayola. Kanamayo. Torombo adeni. Kenimayo. Torombo adola. Àkísà tẹ́rí ẹ̀ ti fìgbà kan ló gbà. Boy, tó ń bẹ nígboro wá ń sọ ẹ̀ dàpẹ̀rajà ṣẹ́. Watch what you do, be of good cause. An undisciplined mind is a wasted one. think you're going? No, tell me! <laughs> wait, wait, wait. Oh, o fẹ́ kó ẹrù right? Excuse me. Really? ẹjọ́ oṣù. ẹ̀hẹ́ táì mọ yẹ́ ìtì ẹ̀dá iná máa ń tètè ràn best time náà lélẹ̀. kí ló ń tún ara ṣe. what are you trying to do. <laughs> what does it look like. o fẹ́ sun ilé mi. ẹ náà mo fẹ́ bẹ́ẹ̀ parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ni ṣé bí inú ilé ẹ ti sú ẹ o dẹ̀ fẹ́ kórìí burúkú ẹ o fẹ́ kó o dànù mo dẹ̀ wọ́n pé òkè o jẹ́ kí kúkú bẹ́ẹ̀ parí ẹ̀ kí n dáná sún kí n sún kí gbogbo kí n da irú ẹnu gan sódà tó bá dé kò sí nǹkan tó fẹ́ wá bá so kò ní ní pé òun lọ òun bọ̀ òun dààmú ara ẹ̀ kúkú dúró síta ń bẹ̀ ìta ẹ̀ náà ló yẹ ọmọ ta ni ẹ́. You want to set my house on fire? Ọ̀ máa wòran. Aya ilẹ̀ Okele film treat. Ó lè lánú wèrè náà wo film sójà wẹ̀. Pẹ́pẹ́ sójà jọ ọ̀dẹ̀ wò. Sọ̀rọ̀ ọkọ̀. Tí wọ́n bá bí ìwọ̀dà tó bá mọ̀ pọ̀ bí ẹ̀dà máa bọ̀ súnmọ́ mi súnmọ́ mi náà tí màá ní sọ ẹ́ di bábíkì tí bá kúkú dáná sun ẹ́ lẹ́ẹ̀kan náà ìwọ ọ̀ kúkú yàtọ̀ sí bábíkì ẹ̀yìn ẹ̀ náà wọ́n wọ́n wọ́n ni níta bẹ́yẹn ṣe máa ta wọn lọ sọ́run náà nìyẹn súnmọ́ mi bọ̀dá ẹ wọnú mọ́tò wọnú mọ́tò ẹ̀ kó máa lọ nàá kí ló dé kí ló ṣẹlẹ̀ wọnú mọ́tò wọnú mọ́tò kí. better ó bẹ́tà fún ẹ ṣọlá ó ya wèrè ni ibi tí wèrè ẹ parí sí ibẹ̀ ni tèmi ti bẹ̀rẹ̀ rubbish fẹ́ kúrò nílé fẹ́ <laughs> inú ilé gan mo ń gbé po yìí lọ báyìí. ẹni máa kú. ẹ ti ń gbé pẹtrol wọlé lọ ma. ó pàdé ní máa sí o. ẹ má bàbá ẹ jọ kí ló máa ń ṣe àwọn olówó ìgàngànà kí ló máa ń ṣe wọn náà. Ah, nígbà tẹ́yẹ gbé petrol àti ìsáná dání tán láwọn fẹ́ dáná sunlé ọ̀gá wa ń pè òkèlè ṣé àwọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ ni. wọ́n mà ní wọ́n máa sọ mí di barbecue mo dáràn mo ọ́gìlì tó tún dá kí n tún kúkú tó ọ́gìlì kí n jóná kú ẹ̀yin tán ló wà ń ta barbecue wọ́n sẹ́yìn ti sun barbecue lójú yín rí alásùnjóná. èmi ah, màá yóò rà dáadáa yìí kẹ́ ẹ̀ ẹ tí màdàmú náà tó bá jẹ́ pé wọ́n jẹ̀yàn rẹ̀ eléyìí tí wọ́n fi sun tọ́ba láwọn lọ kán kú fi lè ṣe give away sá àwọn àwọn àwọn ìgbà give away lórí Instagram ìpè tọ̀ eléyìí tó fẹ́ fi dáná sun tọ́ba dáná sun kí lè lè tọ́ fẹ́ gbà bẹ́ẹ̀ tó bá fi ṣe give away nísìn àwọn olùwẹ̀ ó ti sáré máa pẹ́ ẹ lọ ra dátà o ẹ lọ ra dátà o. Ah, ẹ wo bẹ́ẹ̀ bá jáde mọ́ ẹ̀yin lẹ́mọ̀ èmi ò lè máa dààmú ara mi àbí kó lóye máa sùn kéèyàn máa lajú kanlẹ̀ kó má jẹ́ kó rùn ó dáná sun lé ah, ẹ bá sá dáná sun ẹ sá mọ́ dáná sọ́dọ̀ mi apátímẹ́ǹtì tèmi ẹ filẹ̀ ní ló lọ bẹ́ẹ̀. tó ní màmá àwọn mi sùn òun gbọ̀ngàn mi fojú kọrùn. Hey girl, I've got some words of wisdom for you. You create in your own storm and then get mad when it rains. I remember what you do today becomes story. Tomorrow, tomorrow, Kanamaya, Torombawa Denye, Kenyamaya, Kenyamaya. ti fìgbà kan ló bá rí àwọn bọ́ìsì tó ń bẹ nígboro wá ń sọ ẹ̀dá pẹ̀rajà ṣẹ́ watch what you do be of good cause an undisciplined mind is a wasted one. ẹgbà tá a fi nà yálé ó ń bẹ lókè àjà fún ìyàwó ẹgbà a fi nà ya lé ó ń bẹ lókè àjà fún yàwó. tọra rẹ o ìtànjẹ kò sí nínú fọ́tò àní-àní kò sí níbẹ̀ sisi watch what you do be of good cause an undisciplined mind. is a wasted one. ẹgbà tá a fi nà yale, ó ń bẹ lókè àjà fún ìyàwó. ẹgbà tá fi nà yale, ó ń bẹ lókè àjà fún ìyàwó. pé mo rójú ẹ̀. Ah, ó rí mi rí o ó rí mi rí èmi nìyá jíde èmi ni mo bí jíde jíde ni mo wá wá èmi tí mo dẹ̀jẹ̀ lé jíde lórí nìyí. jíde mi. bẹ́ẹ̀ ni èmi mo bí. mú mi ẹ rọ mà ẹ̀yin ni mú mi jíde. àmín àmín àmín mú mi ẹ bọ̀ wọ́n ètò ìṣèwádìí kan wọlé. ẹ ẹ ẹ pẹ̀lẹ́ mà. mú mi ẹ rọ ṣé kò difficult fún mi àbí kí ni gbogbo eléyìí kí ló dé tó wà ní security concert báyìí ebi tí mo jẹ́ security mo dáyàn dúró gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ security o mo wá pè yín nù lé pé màmá kan dé ẹ wá sọ pé ẹ wọ́n láwọn ìyá jíde ẹ sì kúnlẹ̀ wọ̀ ẹ sì bẹ̀rẹ̀ sí mú wọn wọlé without my consent láì jẹ́ pé gbàṣẹ lọ́wọ́ mi sẹ́wọ̀n ògbóni barista ni nìtàn ní ìyá kan ti wá rí tó wá claim barista ṣé bí wọ́n ṣe máa ń kílẹ̀mù yàn nìyẹn ah, kò sí wàhálà kò sí wàhálà kò sígbà tẹ́mi nínú lọ kílẹ̀mù Sanwó-Olú tó bá yẹ pé bẹ́ẹ̀ ló very very easy kéèyàn kan máa kílẹ̀mù kan káàkiri. nígbà tó dé ìyá nígbà tó dé ìyá ó ní òun fẹ́ lọ gbé ọ̀dọ̀ àwọn ẹbí bàbá òun mo ah, bá ló dà kò burú ó dé lọ ó lọ sọ́dọ̀ àwọn ẹbí bàbá ẹ̀ ìmọ̀ nǹkan táwọn ẹbí bàbá ọmọ mi tó fi sọmọ mi lára mi ìmọ̀ ohun tó sọ fọmọ mi ọmọ mi ò fẹ́ rí ibi sójú pé kébì àti ẹjọ́ fojú kojú báyìí ọmọ mi ò fẹ́ rí mi kò sí ti béèrè lọ́wọ́ ọmọ mi o tí ò fún mi o bó ṣe máa dọ́wọ́ mi ó ti mọ̀ ṣùgbọ́n pé ká fojú kojú báyìí mi ò fojú rí ọmọ mi. Mummy, ó ti tó. Ẹ má sunkún mọ́. Ah, All will be well. Ọkọ ni má sunkún ni. Ọ̀rọ̀ mi tẹ́kù. Ọmọ kan ṣoṣo tí mo bí. Ọmọ kan ṣoṣo tí mo bí bàbá Jídé mi. Kí ni ká ti gbọ́ pé ọmọ tí mo bí ò fẹ́ rí mímì láàtàn? Ó rí pé ó ga gan. Kí n tó lè bọ ibi yìí mo sanwó fún èèyàn tó bá mi wá bí ìwádìí kí tó lè pọ̀ mi ṣó dáa. mi kò dáa lóòótọ́ ṣùgbọ́n ẹ má wọrí gbogbo ẹ máa níyànjú lágbára ọlọ́run èmi àti ń ṣàtìmọ̀ra ń sìn ìfọkànbalẹ̀. mo ti gbọ́ nígbà tí mo tiẹ̀ ti mọ̀ ṣó tẹ̀ níbi ṣe wọlé tó wẹ́kọ̀ọ̀mù ọkàn mi balẹ̀ torí wípé mo rí pé ọmọ tí wọ́n bí léèrè tọkọ tó tuntun rẹ̀ kọ́ nìyẹn. ọjọ́ kan tí Jídé pè mí lórí fóònù tó ń bá mi sọ̀rọ̀ mo gbọ́ ohùn obìnrin kan lábẹ́lẹ̀ mi ì mọ̀ bóyá wọ ni o ṣùgbọ́n ohùn yẹn ni ẹ̀ ń sọ wípé mọ́mì ẹ̀ ní pẹ́ di girama láìpẹ́ ṣé wọ ni ṣé bẹ́ẹ̀ ni. èèpà ń olóhùn pajá ìkúnjọ gẹ̀dẹ̀ òun rẹ̀ dí èèpà ń para ẹ̀. káàbọ̀ mo ti ṣe oúnjẹ and it's your favorite. Has he got into this? Has he got into what? I don't understand. tó fẹ́ poison mi ni. see me èmi poison you. Yeah. Jídé come off it what is wrong with you? Can you share my báwo ló pé mo fẹ́ poison as in èmi fẹ́ poison ìwọ to what end kí ni gain mi láti poison ẹ for goodness sake I am carrying your child. ṣé o fẹ́ gbọ́. Jide, now, tell me. Sure, All tell I've been doing is, it's not right, it's not proper for us láti raise our money nínú ilé tí kò sí love. I am not raising any home with you. Ṣé o ń I am not raising any family with you or anyone else. Is that clear? Oh. You want the child, not me. <laughs> Why am I not surprised? Koyamile no mí Oh, when ẹ. Ó wùwọ́ ẹni tó fẹ́ lọ́mọ náà possible kò fẹ́ lọ́mọ kó máa wùwà bí ọmọ àlè síyá ẹ̀. I mean, why would you not even want to set your eyes on your mother? irú ọmọ wo ni o fẹ́ fojú kan ìyá ẹ̀. don't you ever I mean in your entire life go there again. I will go there again. tóró ń bọ̀ wá dọ̀la. Mm. àkísà tẹ́rí ẹ ti fìgbà kan ló gbà rí. mo dàgbà sínú ilé tí ò ní ìsinmi. ojoojúmọ́ nìyá mi fi ń fún bàbá mi ní wàhálà. always bickering always nagging. if that wasn't enough. Alade, ọkọ mi. Yẹ́ẹ̀! Yẹ́ẹ̀! Ó dára ìdájọ́ mi, ìdájọ́ mi, ìdájọ́ mi, ìdájọ́ mi, ìjọ dìde. Kó bá dé dìde dìde, ó dà mí ò jẹ̀mọ́. Mi ò jẹ̀mọ́ ọkọ mi dìde. Ó dára ooo. Yẹ́ẹ̀! Mo fẹ́ gbé, tani mo fẹ́ gbé, tani mo fẹ́ gbé, tani mo fẹ́ gbé, ẹ̀dọ̀ mi. She killed my father. Yeah, she killed my father. ojú mi kúrú báyìí ni mo fi rí bó ṣe ń gbọ́n lẹ́yìn ìtọ́pá bàbá mi tán. tó bá jẹ́wọ́ nírú ẹ̀ ṣẹlẹ̀ sí kí ló máa ṣe. life to live, right? Fine. Ṣé wọ́n lè sọ ìdí tó yẹ pé inú mi ò fi dùn láti ọ̀tún tí wà nílé fún mi? Why I have not been at peace since you came into this house? Can you tell me the reason? Òróró sọ. Exactly my thoughts. There is no but! ẹṣin iwájú tó jìn sí kòtò ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni mi ò lè la ojú mi sílẹ̀ kó bèrè kan apá mi o just the way my mother did my father no way tó bá tilẹ̀ dánú ìgbó gbé. kiri ó mọ̀ pé kò débi ẹ̀rù. kànámáyọ̀ jẹ́wọ́. àkókò èmi ìkọ̀ọ̀kan la máa yanjú gbogbo nǹkan tó wà lẹ. àbúrò o ṣé o ṣé mo dúpẹ́ o mi ní fi ẹ́ ṣàwátì o ṣé o o ṣé o kú ọ̀rọ̀ mi o. soweda hmm. watch what you do be of good care. mi ò expect àlejò náà. kí ló ń pe orúkọ wọn náà. Mami! Dìde ọkọ mi, èmi Ah, mo rí ẹ mo yó mo rí ẹ inú mi dùn. Ah! ẹ̀yin wọnú lémi ẹ̀yin ah! Ah, ta ló ṣe báyìí. wait ṣe fẹ́ pa mí àbí. Jide calm down. don't you ever tell me to calm down. ó ní mi ò fẹ́ rí yàn nínú ẹ̀yin wọnú lémi wá. mami báwo lẹ ṣe wọnú lémi. How did you get into my house? She Jide, she's. Don't you tell me! You stop! Ah! Stop this! Oh! Ah. Mami, mo lọ sókè báyìí. Ṣé mo máa fi lè wá inú ilé yẹn? Ṣé mo jẹ́lẹ̀ sí mo bá yín bí báyìí? Ah! Okay, you! You! Ìwọ ló fẹ́ parí àmì. Jíde, ebi kọ́ ni mo pa bàbá ẹ o. Ebi kọ́ ni mo pa bàbá ẹ gbọ́ ṣé tó ní gbà. kọ́ládé kọ́ládé pàdé o kọ́ládé pàdé o kọ́ládé pàdé o yá yá yá yá kọ́ládé yá kọ́ládé yá kọ́ládé kọ́ládé bó ṣe fi yà jẹ́ mi wọ́n fún yà jẹ́ wọn fún lẹ́nu ọkọ̀ àbí yà jẹ́ wọn ẹ̀kọ́ àbúrò mi àbúrò ọkọ̀ kọ́lẹ̀ mi náà ni àbúrò ọkọ̀ kọ́lẹ̀ mi èmi ọ̀rọ̀ sí i fún mi ọlọ́run bá mi wọ dídé dídé mo ti wọ́n lọ dídé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kọ́ládé kọ́ládé ọkọ mi ọkọ mi ọjọ́ ọjọ́ má bì mí má bì mí má bì mí kọ́ládé dídé kọ́ládé yẹ yẹ mọ́jọ́ lọ kọ́ládé kọ́ládé kọ́ládé má bì mí mi ìjà mọ́ mi ìjà mọ́ kọ́ládé yẹ yẹ ìnájọ́ mi ìnájọ́ mi ìnájọ́ mi ìnájọ́ mi ìgbà tí bàbá ẹ̀ kú tẹ́sì tó ṣe fún un ló jẹ́ kó hàn sí wa wípé bàbá ẹ̀ ti ní heart problem tí ó dẹ̀ wọ̀n sẹ́nì kankan èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀gbọ́n kò sọ fún mi wọ́n ṣe o. wọ́n mi ẹ má bínú ẹ dáríjì mi mi ò mọ̀ pé bí gbogbo ẹ ṣe lọ nìyẹn ẹ mo ṣe ni mo lérò pé ẹ̀yin ni ẹ dá gbogbo wa láì sílẹ̀ ni má bínú ẹ jọ̀ọ́ màmí má bínú ẹ má tí ó kó mi ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ó ti tó ṣe ti forgive me bẹ́ẹ̀ni ẹ forgive me. tí mo lò dé It's dáríjì It's mo It's dáríjì mi ẹ ṣe ó ti tó ẹ má sọ mo fẹ́ bá <laughs>

um, to start with, I want to say a very big thank you to you for reconciling my mother and I. Oshiko. Um, tiki kì í bá ṣe wọ̀ mi ò mọ ẹni náà tó lè parí àti tí fi kú. Wow. Thank you for making it happen. You're welcome. She... I'm glad I was able to do that. <sighs> Then I also want to use this opportunity to apologize to you once again. <sighs> Happy have been I'm sorry for all the wrong things that I did to you. Napino. Find a place in your heart to forgive me. Um, I'm sorry. Oh, mommy drew Elomilo right now. I would like us to start afresh. I'm sorry. At least for the sake of our unborn baby. I urge you. you. I said, I'm sorry. Papa Yes, darling. I am not pregnant. What did you say? ò lóyún. ní wait wait wait wait wait wait kò yé mi kò tún sọ kò yé mi kò yé mi ìwà what are you what are you inse o lóyún bíi ti báwo. I have my reasons for lying to you. ìgbà tó ń ask me out pàdé lédì kan Lillian lórúkọ ẹ̀ òun ló sọ fún mi pé playboy ni ẹ́ ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin méjèèjì ti date rè and relationship yẹn lead sí pé ó lóyún when she told you about it you insisted pé kó abort oyún tó ní. She did not want to, but you practically forced her. It was in the process of trying to get rid of the pregnancy, Lulu's womb. Eh? The lady cannot get pregnant again. I am a woman myself and I know what that means. That's why you lied to me. Oh! Oh! Ah! Get out. oníyàwó ó ti pàdé ọkọ ìyá rẹ̀ ó mọ̀ pé níbi tẹnìkan pín sí ibẹ̀ ni tẹnìkan ti bẹ̀rẹ̀ o ó mọ̀ pé níbi tẹnìkan pín sí ibẹ̀ ni tẹnìkan ti bẹ̀rẹ̀ o. notice mood yín lately ah, inú yóò dùn. kí ló pẹ́ pẹ̀lú mood mi ṣeṣẹ́ tó wá ṣe ń bí nìyẹn ni. mo ti notice ẹnjọ mẹ́ta pé inú yóò dùn. and what is your problem with that. you might need me to make you happy. tẹ́ni can you just get out. kí agbẹ́gbẹ́rún sàn that's the only thing to mọ̀ nílé ayé ẹ̀ ẹ̀ ti rí kí happy you're so insensitive o mọ mood èèyàn o mọ gbà téèyàn wá happy o mọ gbà téèyàn ṣeré n bá mi sọ nonsense can you just get out. get out. I said, get out of my office now. Unishekushe. That's all she knows. That's the only thing you know in your entire life. gangan ní fojú kọrùn ẹni máa ebi náà ẹ máa wojú ẹ o ẹgbẹ̀lẹ̀ Chris Daniel. leave me alone. ẹ máa wojú ẹ o ẹni sùn ẹni sùn ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe mọ ti ọlọ́run máa ló sọ yín délé. gọ́gọ́ ní fojú kọrùn. ẹ ẹ ẹ ẹ rọ ẹ bá wà wà ní palasi oníbi ètò ìgbọ́ ìwọ̀n ga. ẹ lè sọ lókè irọ́ wa ẹ̀mí àgbàdo ìfẹ́ fún ìsìnkú ẹni sùn ọ̀gá ẹ wọ ọ̀gá ẹ sùn ọ̀gá ẹ wọ ẹ wọ ọ̀gá ẹ wọ mi ẹ wọ mi ẹ ẹ sábà you think I'm drunk in my house ẹ pẹ̀lẹ́ dọkì ma think am ẹni sùn ẹyẹ sami sùn ọ̀gá yìí tell you ah look at me my dog is salary ẹ ẹ ní ọ̀jẹ̀ mi. tẹnìkan ti bẹ̀rẹ̀ o múlẹ̀ ni máa kú ó pàdé ní máa sìn ọmọ tó ní màmá òun ò ní sùn òun gangan ní fojú kọrùn. pẹ̀lú ọkọ mi babájídé ṣé dáadáa ló jí ṣé o sùn dáadáa. ẹ káàárọ̀. káàárọ̀ bàbá mi ṣé dáadáa ló jẹ́. dúpẹ́. ṣé o sùn díẹ̀. ẹ mo try. <sighs> mo ṣeun. bàbá jídé mo pàgọ́ ẹ lánàá títí títí ó ríǹgì òde gbé ìgbà tí mo jókòó tí mo retí ẹ pé o máa dé o máa de tí mi ò rí ẹ lèmi ṣẹ̀ṣẹ̀ wọ yàrá lọ sí. ẹ má ọ̀rẹ́ mi lánàá yẹn bàbá jíde tí gbogbo èèyàn bá parọ́ fún ẹ mi ò lè parọ́ fún ẹ èmi ni mo bí ẹ gbogbo ohun tó ń ṣe kò wọ́ tẹ̀ gateman ló gbé ẹ wọlé lánàá ó ti mú tí ó ti yó ṣé nítorí ìwà lẹ́wà ẹ ò dé ṣe sùúrù èmi máa mọ bí mo ṣe máa rìnrìn mi ti máa wá ìwàlẹ̀wà lọ tí wàlẹ̀wà máa padà sínú ilé ọmọdé ló ń ṣèwàlẹ̀wà náà ìfẹ́ ló dẹ̀ sùn débẹ̀ kò dẹ̀ sí ohun tójú òrírí kò sí ohun tétí ò gbọ́ rí àìmọye èèyàn ló ti fi irú ẹ̀ parọ́ ayé ń ṣe irú ẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé wàlẹ̀wà máa padà sínú ilé yìí o jọ̀ọ́ Babájídé tó bá padà sínú ilé yìí tó ti lọ fọtí tó ti fi ba àgọ́ ara ẹ̀ jẹ́ ká tún máa náwó. rárá ṣe o ò rárá ṣe ìjì mèrè tó ń gungi yè jọ̀wọ́ ṣọ́ọ̀kì kù. ṣé wàá with opinion pé kò gba transfer yẹn couple with the fact pé ó máa help promotion process yẹn kí ló feel. well kí má parọ́ fún ẹ kóhun mi kí n gbà yeah i don't want to travel kò tiẹ̀ sí lọ́kàn mi at all pé kí n wá relocate. Nah. Fear no My phone is burning. Oh, take care. Tó bá ti wà pẹ̀lú mi báyìí, ah! ìbéèrè yeah who is there tani. ìjọ kan pẹ̀lú Jídé kí ló ń ṣe ń bèbà. mo mọ̀ pé mi ni last person tí o máa expect nílé ẹ lẹ́nu but my end to end látijọ́ ìmọ̀ mi ìṣẹ́gun mo fi pé ká create time láti resolve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni but as it is you've obviously moved on o ṣe kan. wait ṣé ẹni tó bá níbí báyìí níyì nìyẹn he's my cousin. I remember what you do today becomes story. Tomorrow, tomorrow, Kanamayo. Torombawa so. Kenimayo. Torombawa dola. Kanamayo. Torombawa ẹ ti fìgbà kan ló gbà rí àwọn bọ́ìsì tó ń bẹ nígboro wá ń sọ ẹ̀ dàpẹ̀rajà ṣẹ́. Watch what you do, be of good cause. An undisciplined mind is a wasted one. Ẹgbà tá a fi nà yálé, ó ń bẹ lókè àjà fún ìyàwó. Ẹgbà tá a fi nà yálé ó ń bẹ lókè àjà fún ìyàwó. má tọra rẹ o ìtànjẹ kò sí nínú fọ́tò àní-àní kò sí níbẹ̀ Sisi. Watch what you do. Be of good cause. An undisciplined mind is a wasted one. Ẹgbàá tá a fi nà yálé. ó ń bẹ lókè àjà fún ìyàwó.